من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله حق تقاته واشكروا الله تعالى على نعمه واعبدوه واعلموا أنه قد دخل عليكم موسم عظيم الذي حبب في القلوب فيه العبادات بشتى أنواعها فاستبقوا الخيرات عباد الله لعلكم تفلحون ولقد قال الله سبحانه وتعالى في كتابه العزيز شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عباد الله إن في صومكم أمورا فاعرفوها فإن أكلة السحور في صوم رمضان بركة وشعيرة من شعائر الإسلام ولها أهمية عظيمة ولذلك ذكره الله سبحانه وتعالى في كتابه وذكره نبينا محمد صلى الله عليه وسلم في سنته المطهره قال الله سبحانه وتعالى وكلوا واشربوا حتى يتبين الخيط الابيض من الخيط الاسود من الفجر فلما نزلت الايه فكان رجال اذا ارادوا الصوم ربط احدهم في رجله الخيط الابيض والخيط الاسود ولم يزل يأكل حتى يتبين له رغيتهما، فأنزل الله تعالى بعد من الفجر فعلموا أنه إنما يعني الليل والنهار وعن عائشة رضي الله عنها عن بلال أن كان يؤذن بليل فقال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا حتى يعذن ابن ام مكتوم فانه لا يعذن حتى يطلع الفجر وعن انس عن زيد بن ثابت رضي الله عنه قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم ثم قام الى الصلاه قلت كم كان بين بين الاذان والسحور قال قدر خمسين آية وعن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم تصحروا فإن في السحور بركة عباد الله تفقهوا في دينكم لتحظوا بمحاسنه ولتنتفعوا بها وليس من السنة التصحر بالليل بل يؤخر إلى قبيل طلوع الفجر عباد الله وعن أبي حاسم بن سهل بن سعد رضي الله عنه قال كنت أتسحر في أهلي ثم تكون سرعتي أن أدرك السجود مع رسول الله صلى الله عليه وسلم رواه البخاري عباد الله إن صومكم يبدأ من طلوع الفجر وسحوركم قبيلًا فمن سمع عدان مؤذن وفي فيه لقمة من طعام أو شربة من ماء فليقضي حاجته لما ثبت في سنة المتهرة لتعلموا عباد الله أن الله سبحانه وتعالى رؤوف بالعباد وإنما يريد بهم اليسر ولا يريد بهم العسر أدبني ودولهم وبعض a tún fi ọpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí ọlọ́run ọba ọba alágbára ọba ológo jùlọ ọba tó ṣe pé ònìkan ni ọpẹ́ tọ́ sí lérí gbogbo àlámàrí ọlọ́run ọba yìí nìkan ni ọba tí ẹ̀yìn ṣe tiẹ̀ a dúpẹ́ fún ọlọ́run ọba náà a yìn a mọ pàtàkì oore tó ṣe fún wa èyí tó fojú hàn nínú àwọn oore tọ́lọ́ ń ṣe àmọ́ a dúpẹ́ lérí ẹ̀ èyí tó pamọ́ nínú àwọn ìdẹ̀rọ ọlọ́run ọba tó ṣe fún wa àmọ́rírì ẹ̀ ọlọ́mọṣẹ́ ìgbọ̀pẹ̀ wa ayin ọlọ́run ọba náà àwa ní aláforíjìn àwa ní oníkẹ́ àwa ní olùṣọ́ kúrò níbi àìdá iṣẹ́ ọwọ́ wa àti ibi tí ẹnìkọ̀ọ̀kan wa tí a kù sí kí ọlọ́run ọba kọ́mọ́ṣẹ́ ìyàwó ayẹ ìṣò gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fi mọ̀nà nìkan ló lè dámọ̀nà

bẹ́ẹ̀ sì ni anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹrúsìn ọlọ́run ọba sì ni pẹ̀lú ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ní ẹrúsìn ọlọ́run bẹ̀rù ọlọ́run ọba ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o ká bẹ̀rù ọlọ́run ọba níkọ̀kọ̀ ká sì bẹ̀rù ọlọ́run ọba ní gbangba ká dúpẹ́ fún ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ lórí àwọn ìdẹ̀ra èyí tọ́lọ́run ọba ń ṣe fún wa ká sì sìn lóun nìkan ká má pa nǹkan míì papọ̀ mọ́ ẹ̀yẹ rúsan ọlọ́run ó di dandan lé wa lérí kí a dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọba dẹ́dà èyí ni ọjọ́ jumá eléyìí tó kángun sí oṣù Ramadan bó tilẹ̀ jẹ́ pé nínú èrò wa gẹ́gẹ́ bíi tẹ̀dá níjẹjọ́ a pé ọjọ́ òní báyìí a ti wà nínú tó súnmọ́ oníkáwà nínú oṣù Ramadan ṣùgbọ́n bí Ọlọ́run bá ṣe fẹ́ ní tó súnmọ́ ni kó ṣe pé ọ̀la náà ni a bẹ̀rẹ̀ Ramadan èyí tó rí ó jẹ́ ń bẹ̀ abẹ́lẹ́ ọ̀nà títóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ àgbà lẹ́sìn ọ̀wọ̀ wa wòye ìsìn bọ́pọ̀lọpọ̀ wa náà bá a ṣe di àsìkò yìí ní ìta tún bẹ lọ́hùn wípé Ọlọ́run jimá tí ó kángun sí Ramadan báyìí ọlọ́run já sí ọ̀pọ̀ rẹ̀ láyé ẹ̀yẹ rúsan ọlọ́run àdúrà ta ṣe lẹ́sìn ìdí ni tó fi jẹ́ pé a ní ká dúpẹ́ fọlọ́run kì í ṣe gbogbo ẹni tí a jọjọ ṣe Ramadan kì í ṣe gbogbo ẹni tí ó mọ jimá tó sí Ramadan náà la tún jọjọ ń bẹ lásìkò ẹni tá a jọjọ mú àsìkò yìí lẹ́sìn ṣùgbọ́n lẹ́ni tó ní tọ̀hún òsì láyé mọ́ òun náà lẹ́sìn òun náà ń tà pé òun tún di ẹ̀mí ṣùgbọ́n òun rò ni ọlọ́run ọba ọba rò bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó ní kí a máa ṣẹ́kù ó ń bẹ láyé kò sí láàyè ara rẹ̀ mọ́ adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run tó ní ká máa ṣẹ́kù ká máa bẹ dáadáa ká máa bẹ láàyè wa kò fi ṣan ara wa omi ara wa eegun ara wa kò fi kankan dà wá láàmú adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba o àmọ́ oore tí ọlọ́run ọba ṣe fún wa àmọ́ lóore a sì mọ pàtàkì ẹ̀ àwa abẹ lọ́wọ́n ọba ní títóbi rẹ̀ kó mọ̀ sí ní sábàbí ìbálẹ́jọ́ ogoro fún wa a dúpẹ́ fún ọlọ́run ọba yìí a yìn ín a sì gbà á lọ́kàn ṣoṣo a sì mọ̀ á lọ́kàn ṣoṣo a sì ṣe é láṣo ẹ̀yin arúsìn ọlọ́run àsìkò alálùbáríkà ni ó ti ń kanlẹ̀kùn kódà ó ti sílẹ̀kùn gan kó wọnú ilé nìkan ló kù òun náà ni àsìkò tó ṣe wípé ọlọ́run máa ń rọ ẹ̀mí sí iṣẹ́ olóore àsìkò wo lásìkò náà o náà ni àsìkò oṣù Ramadan nínú oṣù tó ṣe wípé gbogbo iṣẹ́ olóore ọlọ́run máa ń jẹ́ ó já sí rọrùn fún gbogbo ẹni tó bá láníyàn rẹ̀ kóun fẹ́ ṣe a ẹni tó bá láníyàn rẹ̀ kóun fẹ́ ṣe torí pé lómi ń bẹ iṣẹ́ olóore nínú oṣù Ramadan yìí ó ti di ẹ̀mí rẹ̀ ó ti di pa pé kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ kò sáyè bóòlù ṣe fẹ́ ṣe kí lóun fi ṣe eléyìí kìí ṣe ṣe sí mùsùlùmí tó bẹ̀rù ọlọ́run nínú oṣù Ramadan èèyàn a máa gbé àwọn iṣẹ́ olóore àwọn nǹkan dáadáa èèyàn ó gbé síwájú ọlọ́run béèyàn bá rí ṣe èèyàn ó gbàládà béèyàn ò bá padà rí ṣe náà èèyàn ó gbàládà níyàn dáadáa tí èèyàn ní ìdí tó jẹ́ pé ẹni tó para rẹ̀ lófò tó ṣe rẹ̀ lófò púpọ̀ nínú oṣù yìí òun náà lẹ́ni tí ń sọ pé òun ò ní ṣe ń pa nínú iṣẹ́ olóore kí ló dé yóò ní kò sí kankan ẹ̀yẹ̀rú san ọlọ́run ó sọ àlùbáríkà nínú oṣù tá a wà yìí kódà kí agbára ó mọ̀ sí ẹnu àníyàn dáadáa tá a ní òun pé á ah, ìbáṣepọ̀ wà ní ìbá báyìí ìbá báyìí ọlọ́run ó sì nìkan máa kọ́ ládàá iṣẹ́ olóore lẹ́fọ̀ nítàn ẹ̀yẹ̀rú san ọlọ́run nínú oṣù àlùbáríkà nínú oṣù tí a fẹ́ wọ̀ yìí òun náà ni oṣù Ramadan oṣù tó ṣe wípé oníranran iṣẹ́ olóore ló kún bẹ́ẹ̀ oníranran iṣẹ́ àṣegbọrẹ ló kún bẹ́ẹ̀ ẹ̀yin ẹrúsàn Ọlọ́run ẹ rí i pé níjẹjọ àní pẹ̀lú ògo Ọlọ́run a fẹ́ ṣe àwọn iṣẹ́ nínú mọ́ṣáláṣí akànsọ́bà náà níjẹjọ náà ni kì í ṣe kí bọ́yá a kó nǹkan kalẹ̀ tá a fi ṣe ṣùgbọ́n a sọ wípé tọ̀ gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ kún lọ́wọ́ àbí pẹ̀lú àníyàn dáadáa kéèyàn sálà níyàn pé èyàn ó sì tọ́lọ̀ bọ́lọ́n bá ṣe rọrùn fún yàn èyàn ó gbalada bí ò bá sì padà wá bọ́ sí èyàn ó gbalada àníyàn dáadáa tí èyàn ní ẹ̀yà rúsan ọlọ́run bá a ṣe rò ó níjẹ̀ẹ́jọ́ ohun tá a kàn ṣe lérò tá gbé síwájú ọlọ́run ọlọ́run sì ṣe rọrùn kó tó di jímọ̀tì ẹ̀yà rúsan ọlọ́run nínú oṣù táwa yìí oṣù téèyàn máa ń tàn máa dáadáa síwájú ọlọ́run oṣù téèyàn máa ń gbé dáadáa síwájú ọlọ́run pé bí mo ṣe fẹ́ rèé bí mo ṣe fẹ́ rèé bó ṣe wù mí rèé téèyàn máa ń lékún nínú ìjọsìn téèyàn máa ń lékún nínú ìbẹ̀rù ọlọ́run òun náà ni oṣù Ramadan ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ jẹ́ ká ṣe alápàǹtètè lọ sọ́dọ̀ ọlọ́run nínú oṣù àlùbáríkà yìí ká bà lè jẹ́ ọ̀kan nínú ẹni tí ó là tí ó sì jàǹfààní èyí tó ń bẹ nínú oṣù Ramadan ọlọ́run ọba ọba adẹ́dàá ó pàtàkì oṣù yìí nínú alukur'an pàápàá jùlọ ọlọ́run wo gbogbo oṣù pátá látòkè délẹ̀ ó wá sa oṣù Ramadan ó sà á lẹ́sà ó wá sọ ìwé tó tóbi ju gbogbo ìwé lọ ó sọ kalẹ̀ nínú oṣù Ramadan eléyìí ó ń ṣàfihàn ọlá tó ń bẹ nínú oṣù yìí ó sì ń ṣàfihàn bọ́lọ́wọ́n ọba ọba bó ṣe pàtàkì oṣù Ramadan tó òun ló fà á tó lóun fi sọ alukur'an kalẹ̀ nínú oṣù alálùbáríkà yìí ọlọ́run ní oṣù Ramadan èyí tó ṣe pé nínú rẹ̀ ni a sọ alukur'an kalẹ̀ a ṣe alukur'an ní ọ̀nà àmà fún gbogbo ayé a sì se ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fún gbogbo ẹni tó bá fẹ́ mọ̀nà kúrò níbi ìṣìnà a sì ṣe alukur'an ní ìwé tí máa ń ṣe òpinya láàrin irọ́ àti òdodo nínú oṣù Ramadan lọ́lọ́wọ́n bá sọ kur'an kalẹ̀ ọlọ́run Ramadan lẹ́nu ìwọ̀nba àsìkò tó kù tí rọmọdọ́nù ó fi wọlé yìí abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́jọ bá wa láyé o yóò sì bá wa láàyè wa torí pé bá a ṣe ń sọ yìí náà bí rọmọdọ́nù ṣe súnmọ́ yìí ẹlòmíì ń bẹ kùkù ní ibà láyé tí ò tí ì mọ̀ rẹ̀ abẹ́lẹ́wọ̀n nínú títóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ kà kún ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ tí rọmọdọ́nù ó láyé o tí a bá gbà á ọlọ́run kó ṣe níjọsìn fún wa o ẹ̀yin arúsàn ọlọ́run níwọ̀n bá èyí tó kù yìí àwọn kankan ń bẹ tó ṣe pàtàkì tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n sábà máa ń ṣe àṣe ètò nípa ẹ̀ tí rọmọdọ́n bá ti wọlé ó ṣe pàtàkì ká ṣàlàyé rẹ̀ fún wa o kóníkàlùkù ó lè kíyè sára ká sì lè ka àwọn nǹkan wọ̀nyí kún kí ẹ̀san ládàá wa kó bàa lè pé kó má bàa yẹ̀ ẹ́ lẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀ o náà nínú oṣù Ramadan ẹjá lọ wípé nǹkan kan bẹ tó pè ní sáàrì sáàrì jíjẹ Ramadan ọlọ́run ọba ó pàtàkì ẹ̀ o sáàrì jíjẹ nínú oṣù Ramadan ọlọ́run ọba ó fi àlùbáríkà sí i ó sì jẹ́ káàdì gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn àmì àlámọ̀rí wa ló fi jẹ́ pé nínú ṣẹ̀ríà Islam ẹnikẹ́ni tó ń gbààwẹ̀ tó wá fínúfíndọ̀ tó lóun ò ní jẹ sàárì tó lóun ò lè dárun mọ́jú tó ní oúnjẹ òru ò mọ́hun la láàdá tó pọ̀ àlùbáríkà tó pọ̀ òun ló sọnù mọ́ nítàn lọ́wọ́ àwọn èèyàn máa fojú rénà sahur sàárì jíjẹ wọn kà á kún ẹ̀yẹrú san ọlọ́run láàdá tí ń bẹ fún sàárì jíjẹ ọ̀tọ̀ o láàdá àwẹ̀ gbígbà ọ̀tọ̀ oríire tí ó lè ni o sàárì jíjẹ ọlọ́run ọlọ́run ọba tí ọlá ga ó sọ̀rọ̀ nípa rẹ̀ nínú alukur'an ó jẹ́ ká mọ gbèdéke ìgbàwó wo sí ní jẹ ìgbàwó ni dá jíjẹ dúró gbúdọ̀ kọ́kọ́ tó gbúdọ̀ yé wa tí wọlé nítorí pé ẹni tó lọ ń jẹ nígbà onítọ̀hún kan fara nagi lásán ni o kò gbàwẹ̀ ó ti nígbà gbúdọ̀ bẹ̀rẹ̀ sàárì jíjẹ ó sì nígbà tó dópin ẹnikẹ́ni tó wá fún Ramadan tí àwọn àlàyé yìí tí ò bá yé onítọ̀hún kan máa gbàwẹ̀ kò ní sókọ rẹ̀ nínú ẹni tó lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run sọ náà quran Ọlọ́run ọba ní ní òru inú oṣù ẹ máa mu títí tí òwú funfun tẹ́ẹ̀fì mọ̀ yàtọ̀ láàrin òwú funfun àtòwú dúdú ìgbà tí ọlọ́run sọ àyà yìí kalẹ̀ àwọn sàábé wọ́n ronú títí pé kí ni túmọ̀ ìyàtọ̀ táàfì mọ̀ yàtọ̀ láàrin òwú funfun àtòwú dúdú ẹnìkọ̀ọ̀kan nu wọn wọ́n wá lọ mú òwú funfun àtòwú dúdú wọ́n wá so mẹ́sẹ̀ tán bá ti wá ń jẹun wọ́n wà máa wò lálẹ́ wọ́n máa wò lóru kò sì síná wọ́n máa wo ẹsẹ̀ wọn tán bá ti lè dá òwú funfun mọ̀ yàtọ̀ sí òwú dúdú ìgbà náà ni wọ́n tó wá da oúnjẹ jíjẹ ni wọ́n dà dúró torí pé ntáyà Quran tó winu ọlọ́run ẹ máa jẹ ẹ máa mu títí dìgbà tẹ́ fi lè mọ̀ yàtọ̀ láàrin òwú dúdú àtòwú funfun ní táwọn sàbẹ̀ tí wọ́n gbọ́ èrè tí wọ́n sì dúró tì tí wọ́n sì ń ṣe nígbà tó yá ọlọ́run bá tún sọ àyà kalẹ̀ ọlọ́run ọba wa ní minel fajiri ọlọ́run wa tún fèèyàn kún wọn sàbẹ tó wá mọ̀ wípé òwú dúdú àtòwú funfun tọ́lọ́run ọba ń sọ ń bẹ̀ ń ọlọ́run fi pòwe ni òwú dúdú ń bẹ̀ ń ó ní òru nígbà tó bá ti dúdú òwú funfun ó ní àlìfájàrí tí ó ra là tẹ́ẹ́rẹ́ nígbà tí ilẹ̀ bá mọ́ bọ̀ òwe ọlọ́run ọba ń pa fún wọn kì sòwú lọ́lọ́run tọ́ka sí ìgbà tọ́lọ́run wá rí pé tí wọ́n gbọ́yé ó ní pé wọ́n wá lọ já òwú dúdú àti funfun wọn so mẹ́sẹ̀ wọn wà máa wò tábà ti ń jẹun wọn máa wò títí tí wọn fi máa yàtọ̀ ń bẹ̀ ọlọ́run ní pé dààmú ti fẹ́ wà lórí èèyàn ọlọ́run wàá sọ àyà kalẹ̀ pé mínà lè fajiri ìgbà náà ni ó tó yé àwọn sàábé ẹ̀kọ́ ń bẹ níbi eléyìí nínú ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde ń bẹ nípa àwọn sàábé wọn ò dàbí àwa ẹ rí i pé kán já òwú sẹ́sẹ̀ yìí ìnira wà ń bẹ ṣùgbọ́n àwọn èyí sọ pé ìnira wà ní òfin ọlọ́run bọ́lọ́run bá ti sọ nǹkan báyìí àwọn bẹ̀rẹ̀ sí ní lónìí àfìgbà tọ́lọ́run tó tú wọn lẹ̀ tọ́lọ́run wá ní ìtumọ̀ tí mo gbà lérò òun náà ni wípé àlùfájàrí ẹ máa jẹ ẹ máa mu títí dìgbà tí àlùfájàrí ò fi yọ. bákan náà anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú ọ̀rọ̀ ìyá wa aisha ọlànàbí sọ wípé ṣe rí bilal òun ní kọ́kọ́ máa pèrun nínú àwẹ̀ apèrún anabi sallallahu alayhi wa sallam ọ̀nà pè bilal òní ọ̀kọ̀kọ́ pèrún anabi ní tó bá ti pèrún lákọ̀ọ́kọ́ ẹ máa jẹ ẹ máa mu ìrun àkọ́kọ́ òun kò tí ì túmọ̀ sí pé kẹ́ ẹ dáwọ́ sàárì dúró ẹ máa jẹ ẹ rí i pé irun méjì náà là á máa pè ìrun àkọ́kọ́ tó bá kọ́kọ́ pè é ìgbàláyé ń bẹ kéèyàn máa jẹ sàárì lọ ṣùgbọ́n apèrún anabi ẹlẹ́ẹ̀kejì òun ni wọ́n ń pè ní ibnu ummi maktub òun náà máa ń pèrún fánàbí sallallahu alaihi wasallam wọ́n ní tóun bá ti pèrún torí wípé tó bá ti pèrún ẹ̀dá jíjẹ àti múmu ẹ̀dá dúró torí pé òun èé pèrún àyàfìgbà tí alifájàre bá yọ ní tó máa pèrún jẹ bákan náà abdullahi ọmọ umu maktum yìí afọ́jú ni kò ríran òun èé mọ̀ tílẹ̀ bá ti mọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ àlùfájàre ti yọ wọ́n sọ̀wọ́ tọ́ pé kó lọ ṣe kí ni o kó lọ pẹ̀rùn ànábì wàá fìyẹn ṣe gbèdéke ibi tọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ àsìkò tẹ́ ẹ̀ jẹ sàrìdà tí Bilal tó bá ti pèrún ẹ̀ máa jẹun ṣùgbọ́n tí Abdullahi ọmọ ọmọ Maktum tó ń bá ti pèrún ẹ̀dá jíjẹ àti mímu ẹ̀dá dúró ìyẹn túmọ̀ sí pé tálùfájàre bá ti yọ kò sígbà láàyè fún wákàtí máa jẹ oúnjẹ máa bákan náà nínú ẹgbà wa fáwọn anas ó ní òun bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lọ́dọ̀ anabi òun wá jẹ sàárì lílé anabi sallallahu alayhi wa sallam òun bá anabi jẹ sàárì papọ̀ gbàtà anabi jẹ sàárì tán anabi bá dìde wuya ó bá ń gba mọ́sálásí lọ láti lọ kásùnbà ó ní mo wá bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run wípé kí ni òǹdíwọ̀n àsìkò tí ń bẹ láàrin ìgbà téèyàn bá jẹ sàárì àtàsìkò téèyàn ó lọ kírun àsùnbà wọn lánàbí wa sọ wípé òǹdíwọ̀n ìgbà téèyàn lè fi ké àyà àádọ́ta nínú alukur'an tí èyí ṣe dá ń wúro téèyàn ó máa kálẹ̀ ọkọ̀ọ̀kan alhamdulillahi rabbil àyà kan arrahman arrahim maliki yawmiddin èyàn ó máa kà báyìí tí ó fi pé àádọ́ta pé tó bá ti tó báwọn àsìkò àsùbá ó ti tó nù kí ni nǹkan tá a fẹ́ mú jáde ń bí yìí òun náà ni pé tá a bá kí sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam yìí á rí wípé àsìkò sàárì tó dópin sásìkò tá a kẹ́ àsùbá kò gbúdọ̀ tún pọ̀ jù torí pé bá anabi ṣe jẹ sàárì tán níjọ́ tá wí lànàbí dìde anabi ń gba mọ́ṣáláṣí lọ láti lọ kírun àsùbá ẹ̀yẹ́rú sàn ọlọ́run anabi jẹ́ kó yẹ wá pé irun àsùbá àmì sàárì jíjẹ láàdá tó pọ̀ wà ń bẹ̀ o ó sì ní àlùbáríkà fún gbogbo ẹnikẹ́ni tó bá lè mójútó lábẹ́ eléyìí afẹ́jẹ́ kó di mímọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ìgbé tá a bá ní ká wo gbèdéke bójú ọjọ́ ṣe rí lásìkò tá a wà yìí ìgbà wo ni a lè jẹ sàárì wádà tá a fi dá a dúró gbogbo sàárì téèyàn bá jẹ lásìkò tá a wà yìí pẹ̀lú bójú ọjọ́ ṣe rí tó ti di aago márùn kéèyàn dá dúró ọpẹ́ jù laago márùn tó ti di aago márùn kéèyàn dá sáhó kéèyàn dá dúró torí pé lásìkò tá a wà yìí nígbà míì aago márùn ó kọjá ogún ìṣẹ́jú àlùfájàre ti máa ń yọ aago márùn ó ọgbọ̀n ìṣẹ́jú àlùfájàre ti máa ń yọ ṣùgbọ́n èyí tó lè fìyàn lọ́kàn balẹ̀ òun náà ni pé téèyàn bá ti jẹ́ di aago márùn kéèyàn dá dúró kódà ìyá lè máa rò pé wọn ìmọ̀ tí ì pèrún mọ́tálásì mi ń bẹ kì í ṣe pé àlìfáàdà yìí làwọn ń wò aago ni wọ́n ń wò tàbí ń pèrún yìí sì ti lè yọ nígbà táwọn ẹ̀ṣẹ̀ ń pèrún ẹlẹ́ẹ̀kejì èyí tó lè rọrùn pẹ̀lú bójú ọjọ́ ṣe rí lọ́wọ́lọ́wọ́ ń sìn lágbègbè tiwa ń bí òun náà ti jẹ tó bá ti ń di aago márùn aago márùn kọjá bí ìṣẹ́jú márùn dá dúró torí pé láti bí nǹkan bíi five twenty five twenty five five thirty ọlọ́mọṣẹ́ àgbàlẹ́sìn lọ́wọ́ wa ẹ̀yà rúṣin ọlọ́run ẹ jẹ́ kí a gbàgbọ́ yẹ ẹ̀sìn wa kábà lè jẹ àǹfààní bàǹtàbàǹtà èyí tí ń bẹ nínú ẹ̀sìn Islam ẹ sì jẹ́ ká lọ mọ̀ kò sí nínú súnà nẹ́bí sallallahu alayhi wa sallam kéèyàn máa jẹ sàárì láago kan òru o ẹ̀rì pẹ́lú mi ń bẹ yóò ní kó lè láǹfààní àti tún lè sùn padà ẹjọ́ wọn jẹ sàárì wọn láago méjìlá àbáago kan òru tó bá ti jẹ́ tán aago méjì yóò para lọ eléyìí ò sí nínú súnà nàbì sallallahu alaihi wasallam èyí tó wà nínú súnà ni pé wọ́n fẹ́ ká lọ lára dìgbà tí ilẹ̀ bá ti fẹ́ mọ́ tálífàjàrí fẹ́ yọ ìgbà yẹn ló dáa jù ká sàárì nítorí pé ọlọ́run ọba tó dá wa ọlọ́run ò gbèrò ìnira fún wa nígbà téèyàn wá jẹ sàárì láago méjìlá kílẹ̀ tó mọ́ gẹ̀ẹ́ bí ó ti mọ̀ pọ́ ṣùgbọ́n ọlọ́run fẹ́ ṣẹ̀dẹ̀ fún wa wípé kó ṣe pé oúnjẹ tá a jẹun náà bí ìgbà tá a jẹun àárọ̀ náà ni ọlọ́run fẹ́ dẹ̀ra ìdẹ̀rùn fún wa kò fẹ́ ìnira fún wa nípa ààwẹ̀ gbígbà ló fi jẹ́ pé kò sí nínú súnà kéèyàn máa jẹ sàárì aago kan òru aago méjì òru ìyẹn ò sí nínú súnà o a gbúdọ̀ sún sàárì wa ká sún mọ́ ìgbà tó kù péréte tálùfẹ́ dàrí fẹ́ yọ nítorí pé àfọwọ́ Abu Hazim bónú Sa'ad bónú Sa'ad ọ̀kan náà àwọn sàábí ọlọ́run ó ní mò ń bẹ ó ní èmi máa ń jẹ sàárì pẹ̀lú àwọn ará ilé mi tí n bá sì ti jẹ sàárì yẹn tán báyìí màá tètè máa tara ṣàṣà lọ sí mọ́sálásí kí n bá lè báraka ìrun tànàbí nkí ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ìyẹn túmọ̀ ìpá àwọn sàárì tó bá yẹ pa aago kan òru lọ́jẹ sàárì ni kò lè sọ pé òun tara ṣàṣà lọ mọ́sálásí láti lọ kírun àṣùbà tòyẹn túmọ̀ sí wípé àwọn gbèdéke àsìkò tí ń bẹ láàrin ìgbà tá a parí sàárì sásìkò tí a lọ kí ìrun àṣùbà gbogbo gbèdéke wọn kò kọjá bí ìṣẹ́jú sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà eléyìí ó ní nǹkan tó sunna nabi sallallahu alayhi wa alayhi wa sallam akálàṣe ẹlòmíì wa máa ń gbogbo sàárì nínú oṣù ramadan gbogbo òru pátá tóru fi parí ìyẹn ni ìwọ́n tó bá jẹ́ pé bá ń lè tó o sòkò máa sọ pé ní aago márùn su ó rí i pé ní o ó dìpẹ́ lórí irú oúnjẹ tó o fẹ́ ṣe ẹ̀wà kan bẹ wọ́n ń pè ẹ̀wà mi ò mọ ọkọ̀ tó ń pè níbí lọ́yọ̀ọ́ wọ́n ń pè lótìlí bóyá fèrè gèdè náà ń pè mí ìṣá òtìlí náà máa ń pè lọ́yọ̀ọ́ ẹ̀wà sótìlí náà ẹ̀wà bá fẹ́ jẹ́ bọ́ọ̀bà jẹ́ méje alẹ́ méjì ló ti gbé kaná so ọ wà á rọ ìgbà tí kerosene ò tí wọ́n ó ti rọ epo sínú stóòfù tí ó ti kún ọ wà á ṣeré lọ ó ti wá rọ omi sínú tí ó ti kún lẹ́kùn kò sí bó ti fẹ́ gbẹmí yóò ṣe déédéé irú àwọn ẹ̀wà ẹ̀yùn tẹ́kùn lọ fẹ́ fi jẹ sàárì bó o bá jí laago méjìlá gan o ò lérí jẹ o so ìdí ìtò fi jẹ́ pé kíyèsí oúnjẹ tó o fẹ́ sè o ní ó dìtámì ìgbà wo lọ fẹ́ jí aláìhá jíjẹ oúnjẹ òun gangan òun ni tá à ń sọ̀rọ̀ ń parẹ́ kájí ó mọ́ jìnnà pọ̀ sásìkò tí a lọ kí àsùnbà eléyìí ni sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yẹ rúṣin ọlọ́run àwẹ̀ wa ó bẹ̀rẹ̀ nígbà ní kété tálífàjáde bá ti yọ jíjẹ sàárì wa a sì máa jẹ ṣáájú kálífàjáde ó tó yọ ìgbà míì wa máa ń bẹ ìyẹn lè máa jẹ sàárì lọ́wọ́ ó ti fi òkèlè oúnjẹ sẹ́nu báyìí abẹ́rán ń bẹ lẹ́nu rẹ wọ́n bá pèrún ní ma sí ìrún ẹlẹ́ẹ̀kejì ṣé yóò tu ẹran ń lẹ̀ ni àbí yóò e, òkèlè tí ń bẹ lẹ́nu ṣé yóò pọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi yanjú èyí ò ná má pọ̀ ọlọ́run ti rá nìyàn rẹ̀ èyí tí ń bẹ lẹ́nu yanjú ẹ̀ èmi ìlò òtún ní máa máa jẹ má omi tó ti gbé sẹ́nu yẹn mú kọ́dà kan máa pèrún sallallahu alayhi wa alayhi wa sallam. gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ká mọ̀ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tó fẹ́ ìdẹ̀kùn fún wa ni kò fẹ́ nira fún wa kódà àgbà míì máa ń bẹ èèyàn gbúdọ̀ kíyèsí dáadáa ẹlòmíì lè máa lọ pẹ̀rún nígbà tásìkò tí irun ò tí ì tó gbé tó ń kàbọ̀ ọ̀tọ̀ lọ pẹ̀rún ìwọ náà wò tá ti yọ báyìí yọ kódà kó èèyàn máa jó oúnjẹ yẹn lọ ṣùgbọ́n tó àbí aago márùn kọjá ìṣẹ́jú márùn kó sàdádú tó bá ti ń di bí five ten five fifteen bí ọba sọ́ra àlùfáàjà rẹ̀ yọmọ lẹ́nu ṣùgbọ́n Islam ó ṣe nídẹ̀kùn fún wa lérí ń taari àkọọ́lẹ̀ fún lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ní tẹ́ ẹ bá ń jẹ sàárì lọ́wọ́ tí wọ́n wá ń pèrun ihun tí ń bẹ lẹ́nu yíwọ̀n ẹ̀jẹ̀ tán ẹ má pọ̀ ẹ̀jẹ̀ ọlọ́run ọba yọ̀ǹda rẹ̀ fún yín àwẹ̀ yín ò bàjẹ́ sàárì yín ó sì lálàáfíà àbẹ̀lọ́run ọba subhanahu wa ta'ala kí ọmọ sẹ gba àwọn sẹ ìjọsìn náà ọmọ sẹ gba lọ́wọ́. الحمد لله العليم الحكيم الذي وضع الأشياء كلها في موضعها وتنزه من اللهو واللعب فتبارك الله الذي ما خلق السماوات والأرض لاعبا إن في ذلك لعبرة لأولي الألباب أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اعلموا أن ربكم عليم بعباده حكيم بصنيه ولقد حدد بداية صومكم بطلوع الفجر ونهايته بغروب الشمس فمن أكل أو شرب عامدا بعد طلوع الفجر فلا صوم له ولو أمسك نهاره واعلموا عباد الله أنه من السنة تعجيل الإفطار لحديث سهل بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجل الفطر ولقد طبق هذا خير الصائمين قاتبا نبينا محمد صلى الله عليه وسلم لما ورد في حديث عبد الله بن أبي أوفى رضي الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر ووصائم فلما غابت الشمس قال لبعض القوم يا فلان قم فاجدح لنا فقال يا رسول الله لو أمسيت قال انزل فاجدح لنا قال يا رسول الله فلو أمسيت قال انزل فاجدح لنا قال إن عليك نهارا قال انزل فجدها لنا فنزل فجدح لهم فشرب النبي صلى الله عليه وسلم ثم قال إذا رأيتم الليل قد أقبل منها هنا فقد أفطر الصائم وأشار بإصبعه قبل المشرق عباد الله إن من السنة الإفطار على تمر أو ماء لأن النبي صلى الله عليه وسلم قال إذا أفطر أحدكم فليفطر على تمر فإن لم يجد فليفطر على ماء فإنه طهور وأما قول بعد العوام أي إذا لم تجد شيئا فعض على إصبعك ومصه وهذا لا أصل له ومن السنة التسمية والذكر عند الإفطار لفعله صلى الله عليه وسلم ذلك والنبي صلى الله عليه وسلم يقول إذا أفطر يقول ذهب ظمه وابتلت العروق وثبت الأجر إن شاء الله عباد الله إنه مما يأجر صرف العناية إليه في هذا المقام مسألة وهذه المسألة تقول هل لي أن أفتر بغلبة الظن بمعنى أنه إذا غلب على ظني أن الشمس غربت فعلي أن أفتر فقد اختلف العلماء في ذلك لما ثبت في صحيح البخاري أن أسماء بنت أبي بكر رضي الله عنهما قالت أفطرنا في يوم غيم على عهد النبي صلى الله عليه وسلم ثم طلعت الشمس بناء على هذا ذهب الجمهور إلى لزوم القضاء واختيار شيخنا شيخ الإسلام ابن تيمية رحمه الله أنه لا يلزم القضاء لقوله تعالى ربنا لا تؤاخذنا إن نسينا أخطأنا وبالجملة عباد الله فالقوم بعدم لزوم القضاء وإن كان له حظه من القوة من حيث الدليل إلا أن الأحوط والعبر لذمة الذمة هو قضاء ذلك اليوم والخطب يسير كما قال عمر بن الخطاب رضي الله عنه وأرضاه أدبني أدولون وبا أتوفي أقف ولون نيكسي ọlọ́run ọba tí a dúpẹ́ fún ó ní ọba onímímọ̀ jùlọ gbogbo tí ń ṣe pátá ó ti mọ̀ kó tó máa ṣe ọlọ́run ọba yìí ọba tí kìí ṣe àṣìṣe ni ọba tí kìí ṣe nǹkan tọ́kọ́ wá ní ìbásímọ̀ ìbáṣe báyìí kò sí nínú ìròyìn ọlọ́run ọba tó nímọ̀ tí mọ̀ rẹ̀ jáléjáko ni alhakim ọba tí máa ṣe gbogbo nǹkan ní tìtorí ni ó ti mọ ìdí ìdí ń wá ilé mọ́ ìyá wa ṣùgbọ́n ti yí ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n ni ọba sì gbogbo nǹkan tọgbọ́ntọgbọ́n ọlọ́run ọba yìí lọ́ba tó gbé gbogbo nǹkan ka tó wù ú lọ́nà tó wù ú lérí tó wù ú tó fẹ́ kó ọba tó mọ́ kúrò níbi ká máa ṣàfitì pé kò ti ọba tí kì gbogbo ti ń pátá ó ó sì ní ọba tó dá sánmà àti ilẹ̀ láì sáwẹ́wà eléyìí ẹ̀kọ́ ló jẹ́ fún gbogbo ẹni tó bá ní làákàyè gbogbo téèyàn bá ń ṣe tó bá ti mú eré lọ́wọ́ kò lè sáǹfààní kankan bẹ̀ ló fi jẹ́ pé gbogbo táà ṣe nínú Islam kì í ṣeré ó ti nílànà bá a ṣe ń ṣe àwẹ̀ la fẹ́ gbà yẹ ẹrúsàn Ọlọ́run ó ti ní bá a ṣe gbà ó ti nígbà tá a bẹ̀rẹ̀ ó ti nígbà tá a tunu ó ti ní bá a ṣe ṣe eléyìí ló túmọ̀ sí pé kì í ṣeré là ń ṣe gbogbo téèyàn bá ti ń ṣe tí ò lófin tí ò ní májẹ̀mú tí ò ní àwọn nǹkan tọrọ ma eléyìí náà ń pè léré tẹlẹmí bá ń gbààwẹ̀ yóò sì máa jẹun báyìí ó sì lọ ń gbààwẹ̀ ó ní nǹkan ẹlẹ́mìí lòun ò gbúdọ̀ jẹ sáàwẹ̀ lẹ́yìn ẹlòmí ó lòun gbààwẹ̀ yóò sì máa jẹun àkílódé ó ní nǹkan oníyọ̀ lòun ò gbúdọ̀ jẹ eléyìí kì í ṣàwẹ̀ o nǹkan ń pè ní àwẹ̀ ẹ̀yẹ ẹrú ọlọ́run òun lọ́lọ́run ọba ọba adẹ́dàá ó ti ṣe lálàyé fún wa alukur'an ajẹ́rìí níjẹ́rìí tó dodo pé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí àfọlọ́hun wọ́n sì gbà pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹrúsìn ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ní ṣe ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ pé ọlọ́run ọba ó nímọ̀ nípa àwọn ẹ̀dá rẹ̀ ó mọ̀ wá ó mọ̀ tó lè kónira bá wa kò lábọ̀ wá lọ́rùn o gbogbo tó bá ní àmọ́ ẹ ṣe ọlọ́run ti rí pé nǹkan yẹn rọrùn fún wa yóò ṣe é ṣe náà ni gbogbo tọ́lọ́run ọba sì ṣe ọlọ́run ṣe tọgbọ́ntọgbọ́n kó sì ṣe pẹ̀lú òye àti ìdí pàtàkì ọlọ́run ọba yìí ó ń lọ́ba tó fi ààlà sí bíbẹ̀rẹ̀ Ramadan ó ní gbogbo àtìyàn bá ti fẹ́ gbààwẹ̀ tálífàjàre bá ti yọ òun làwẹ̀ bẹ̀rẹ̀ ìgbà wo ni àwẹ̀ parí àwẹ̀ ojúmọ́ nígbà tí oòrùn bá wọ̀ òun ni àwẹ̀ ojúmọ́ parí o gbogbo ẹnikẹ́ni tó bá máa ma fojú tó jẹ àbí tó mu ní ọ̀sán Ramadan lẹ́yìn ìgbà tí àlífàjàre ti yọ tó wá jẹun lọ́sàn Ramadan tí kìí ṣe pé ó ṣèèsì tọ́kẹ́gbà míì máa ń bẹ ẹlòmíì yóò ti gbàgbé kó ń gbàwẹ̀ yóò bá fi oúnjẹ ẹnu tọ́ba rẹ̀ ni pé sákèèsì yóò ní subhanallah òun ti gbàgbé anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ọlọ́run ti fún tọ́ba ti rántí bá kó sì yàda dúró bẹ́ẹ̀ ọlọ́run ló fẹ́ fún lóúnjẹ jẹ bó sì jẹ́ náà ló ọlọ́run ló fún lómi yóò mọ̀ tán rẹ̀ yóò rò pé ń tanyàn yóò bá máa jẹun ọmọ ń gbà ní àṣùbánilá ọmọ o ṣe àmọ̀ pé irú èyàn ta ní tàn ààrẹ ló ń tàjẹ́ ọ̀tá ẹnì kankan tó ń tó ń ṣe owó ti yọ lóhun ti mà pé ọmọ ọmọ ṣùgbọ́n ẹni tó bá yẹ kó ṣèèṣì tí ó mọ̀ ọlọ́run mọ̀ náà ìdí tó fi pé ọlọ́run ṣàmójúkò òfurufú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá mọ̀ fojú lẹ̀ lọ́sàn-án àwẹ̀ mùsùlùmí tí ò sì sí ìdí kan pàtó tí islam gbà láàyè téèyàn fi lè mọ́ téèyàn fi lè jẹun lọ́sàn-án àwẹ̀ tí ò sí fún tọ́wọ́ máa máa fojúlẹ̀ jẹun lọ́sàn-án àwẹ̀ onítọ̀hún ẹ̀ṣẹ̀ ńlá ló dá o ìdí nìyí tó fi jẹ́ wípé anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ pàtàkì oṣù ramadan ó sì jẹ́ ká mọ̀ wípé láti ilẹ̀ tó fi dé sánmọ̀ ọlọ́run ọ̀sán ramadan ọlọ́run sọ oúnjẹ ó ṣe léwọ̀ fáwọn mùsùlùmí ẹni tí bá ń jẹun lọ́sàn-án rọ̀mọ̀dán ẹni yẹn ń fa gàgà ọlọ́run ìyá ni ń fa gàgà bíbà téèyàn ránṣẹ́ sí bínú ọlọ́run òní ọ̀sán rọ̀mọ̀dán yẹn nínú ètò tọlọ́run ọlọ́run ti mú oúnjẹ kò mẹ́ ẹ má fún torí tèmi ọlọ́run ẹ fi oúnjẹ lẹ̀ ẹ fi mímú lẹ̀ ẹ fi súnsúnmọ́ àwọn ìyàwó yín lẹ̀ lọ́sàn-án rọ̀mọ̀dán yẹn ọlọ́run wá fẹ́ wu ẹni tí ó tẹ̀lé àṣẹ níbi máa ń ṣèyàn lé mà ẹ́ẹ̀rí mùsùlùmí mi kò ní gbàwẹ̀ bẹ́ẹ̀ bá bí pé kí ni ń ṣe yóò ní kò sí kankan òun ò kàn lọ òun ò lágbára àti máa gbà wẹ̀ ni ọlọ́run ọba tó dá wa ó ti sọpọ́ sanwó òun ti ṣe jíjẹ múmu léèwọ̀ gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń gbàwẹ̀ ọlọ́run máa fi wọ́n yan gan yóò fi wọ́n máa sì yànnà sáwọn màláíkà ipò ẹ̀wà àwọn ẹrúsìn mi wọn ò jẹun wọn ò mu nítorí tèmi ọlọ́run bẹ́ẹ̀ náà ni ẹni tó wá ń jẹun ọlọ́run máa wò pẹ̀lú ìwo ìbínú ìwo ẹni tọ́lọ́run bínú sí ọlọ́run fi máa wò lọ́sàn-án rọ̀mọ́tọ́lọ́ ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ̀dí ká páyà ọlọ́run o oṣù Ramadan òun ló ti wọlé tán yìí ọlọ́run ṣe ìjọba aláyà tàlàáfíà nínú oṣù Ramadan yìí nígbà a ti sọ̀rọ̀ nípa jíjẹ sàárì ìsinu ń kọ́ Islam ó jẹ́ ká mọ̀ wípé tí oòrùn bá ti wọ̀ àsìkò isinu ó ti tó èyíkéyìí ní aago tó bá wọ̀ yálà aago mẹ́fà lóòrùn wọ̀ ni o ẹnu ti tó sí aago mẹ́fà àbọ̀ ni o ẹnu ti tó sí èyàn ò gbúdọ̀ sọ pé ó dìgbà tí aago méje bá lù gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ báyìí tóòrùn bá ti wọ̀ òun ni wọ́n ká ṣe kí ni o òun ni wọ́n ká sínú nínú súnà anabi sallallahu alayhi wa sallam anabi wa máa ń fẹ́ kéèyàn ó tètè máa sínú téèyàn bá ti gbà ẹlòmíì àsìkò sínú ti tó ń sàlùwà lábàá gan kò tún ní sínú yóò ní kí ló ń ka yín lójú òun wọ́n farabalẹ̀ kírun tán tó ń bá wá kírun tán òun ti ní tó ń fẹ́ fi sínú ńlé ó ti ní tó fẹ́ fi sínú ńlé ọ̀sán ó ti ra yúgọ̀tì kan níbi tó ti lọ ṣiṣẹ́ ọwọ́ amú ilé ìlòwò fi sínú gbogbo nǹkan fún mọ́lá tí kò fi sínú yóò ní rárá òun ti ní tó fẹ́ fi sínú kó tó wá délé àbí aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yóò tó ṣe wàá lọ sínú torí pé lọ́dọ̀ ọlọ́run gbogbo èyí tó kù ti ń ṣe òun ọlọ́run ọ̀kà yẹn kún mọ́ tóòrùn bá ti lè wọ̀ báyìí gbogbo fáìlì ẹni tó gbààwẹ̀ wọ́n ti padé ìwọ lọmọ tó mú ọ tó ti sìn so ìdí tó pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi fi àpẹẹrẹ eléyìí ó fi lélẹ̀ ó sì sọ fún anú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn àlèhùnmọ̀ mi wọn ò ní yé máa bẹ nínú oore èyí tó pọ̀ lókùrú ìgbà tí wọ́n bá tètè máa sinú oore tó pọ̀ ni ó tiwọn tásìkò sínú bá ti tó ní wàrà ṣẹṣà kéèyàn ó sì ṣe kíni o kéèyàn lọ sínú. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi náà fi àpẹẹrẹ eléyìí lélẹ̀ kí tá a fi ń sọ èyí ẹlòmíì a máa kà sí pé bóyá torí pé èèyàn ti yánnu oúnjẹ ní máa jẹ́ èèyàn ó tètè sínú ẹlòmíì ò gbìyànjú kí ni ń ka lójú ṣé wàá ti ń látàárọ̀ kó o farabalẹ̀ tó bá kírun tán tó bá délé kó jókòó káwọn agbóúnjẹ wa kò sínú aago méje ti ń kọjá àṣẹjú bọ́sàgó mẹ́fà lòun bá ti wọ̀ lọ sínú eléyìí ni sunnah nabi sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith abdullahi ọmọ abi awfa kọlọ́wọ́n bá kó bá wa yọ́nú sí ó là ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lórí ìrìn àjò kan anabi ń bẹ lẹ́ni tó gbáwẹ̀ lọ́jọ́ náà ó nígbà tó yá oòrùn bá wọ̀ orí ìrìn àjò làwọn sì wà anabi wa sọ fún ẹnìkan nínú àwọn èèyàn anabi ní lágbájá bá ń gbé wàrà arákùnrin wa sọ fún anabi pé èrè òjíṣẹ́ ọlọ́run ah, ilé ò tí ì so anabi ní lágbájá gbàǹgbé wàrà ẹni yẹn tún lọ fi tíkà anabi létí pé ah, ilé ò tí ì ilé ò tí ì so anabi tún ní lágbájá mo ní ọba ń gbé wàrà kí n mu ah, ọwọ́ ni anabi ọ̀sán láàsì wáyé anabi àní mo ní ọba ń gbé wàrà kí n sínú ẹ wà wọn sàbí òun wò pé ilé ò tí ì so anabi sì ní gbé wàrà wá mo fẹ́ sínú ẹnu ti tó sí anabi sallallahu alayhi wa sallam anabi wa sọ fún wípé anabi ó wá bu wàrà ó bu wá anabi wa mú anabi wa ní tẹ́ ẹ bá ti rí i tóun bá ti lọ báyìí tó ti wọ̀ báyìí anabi ní ẹnu ti tó sí àti anabi ní tí mo rí mo fi kọ́ yín lẹ́kọ̀ọ́ ni pé tóun bá ti lè wọ̀ ẹnu ti tó sí ìwọ wa lè máa wò pé ilé ò tí ì sú anabi ní ìyẹn kọ́ tóòrùn bá ti wọ̀ ṣé ìjàmọ́ sáwà asọ́pá ànábì yẹn nu ni sọ́ọ̀sọ́pá fẹ́ràn oúnjẹ ló fi tètè sínú fi kọ́ wípé nínú ẹ̀kọ́ àwẹ̀ ọlọ́run ò gbèrò ìnira fún wa ọlọ́run ò sì fẹ́ ká fara nira wa bó ti kọ́ ma tí àsìkò bá ti tó òun náà ní kété o ká lọ sínú ó tún wá ṣe pàtàkì kéèyàn bóòrùn o ẹlòmíì ń bẹ oòrùn ètí ìwọ̀ òun rò pé gbà tóun ò ti rí bẹ́ẹ̀ bá dúró lọ́gbà mí ń bẹ pàápàá jọ ládùúgbò táwa wáyé tápàtà pọ̀ oòrùn yóò sì wà lẹ́yìn àpáta tẹ́ pé àpáta ń ní òjì so kéèyàn ó farabalẹ̀ wípé yẹn ṣe kí ni yẹn wọ̀ dáadáa kì í wá ṣe pé kéèyàn tún wá tílẹ̀ bá wá sú kó tó sínú o tóòrùn bá ti ká lọ sínú bọ́ọ̀ bá wá sínú ńgbà náà wọ́n ti pa fáìlì gbogbo ẹni tó gbà wẹ̀ ń jọ̀hún wọ́n ti parí àìsínú kò sí ládàá kankan tó ń kọ́ lẹ̀ fún ọ lórí èèyàn ọkàn fi bí para rẹ ni kọlọ́hún kí ọmọ sẹ́ẹ̀ ṣàánú wa o ẹ̀yà rúsan ọlọ́hún bákan náà tí a bá fẹ́ sínú ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú súnà rẹ̀ ẹlòmíràn máa sọ wípé ah ntí o ti jẹ́ kóhun sínú ni pé oúnjẹ tóun ní kíyàwó òun bọ̀ ń tọ́jú tóun bá ti jẹ nǹkan kan kò ní wù ń jẹ mọ́ kí lọ́ba tọ́jú ọba indomie gbogbo ẹ̀ ló kó papọ̀ òun ọ̀fẹ́ fi nǹkan kan kanu ju èèyàn lọ ṣé n tànàbí ni a fi sínú àwọn ara wa èyí tó dáa jù ni pé ká tẹ̀lé súnà alayhi wa sallam máa fi sínú òun náà ní èso dàbínú. èso dàbínú òun lànàbì fi máa lànàbì máa fi sínú ọlọ́run sì ti bá wa ṣe nígbà kan tá àwọn kékeré lé kí ó táwọn afọ àbá ti ń sọ àkàmọ́ gbọ́ náà ni àmọ́ tí jésù dàbínú àfi táwọn èèyàn bá lọ mọ́kàngbà náà tí wọ́n bá mú wa ṣùgbọ́n ọlọ́run ti wá sọ nǹkan dìrọ̀ nísìnyí èso dàbínú ti di bí obì láwùjọ wa gan nísìnyí kọ̀fẹ́ síbi tí ò sí àwọn èèyàn ń lọlé haúsá wọn lọ ń rà wá wọn ń kó wa ó ti di nǹkan tó wọ́pọ̀ láwùjọ wa ń sìn nínú sunnah anabi sallallahu alayhi wa sallam ànábì máa ń fi èso dàbínú ànábì fi máa ń sinú tànábì ò bá wá rí èso dàbínú ànábì máa ń fi kíni sínú omi ọ̀kanu méjèèjì òun ló dáa púpọ̀ fún akáfí máa sinú kọ́dà ẹlòmíràn ni àwọn èso ń kọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni tó bá ní àìsàn ọgbẹ́ ẹnu abẹ́ni tó yẹ pé inú máa dà láàmú nígbà tí ò jẹ nǹkan kan tó bá lọ fi ọsàn tó fi sínú bí ọsàn ṣe rí òun ó ní àwọn ásíìdì pàápàá jùlọ àwọn ọsàn míì tí ò pọ́n tí wọ́n kàn sáàhó táwọn èèyàn mú ó lè mú tán báyìí kó bẹ̀rẹ̀ sí kó dì mọ́nú kínú márùn torí pé nǹkan yẹn tó lọ ṣe déédéé inú tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ó lè dá wàhálà lẹ̀ sínú ẹ̀ so bẹ́ẹ̀ náà ni ẹlòmíì ọfẹ́ sínú ẹ̀bà tí wọ́n ti tí wọ́n ti tó yẹ pé ìkúùkù gan náà fi náà fi ṣáájú <laughs> ẹ̀bà wọn so òun lọ́wọ́ á lọ mú ló fi ń sinu ó ṣeé ṣe tó bá lọ gbòdì lára ẹ̀ nínú tí ò sí nǹkan kan bẹ̀ tẹ́lẹ̀ tó bá lọ pé èèyàn lọ lọ gbèlúra lójú ẹsẹ̀ ó lè dá nǹkan síra ìdí nìyí tó fi jẹ́ pé àwọn ọ̀rọ̀ táwọn ẹbí ara máa ń sọ wẹ́rẹ́ wọn téèyàn bá lè dì í mú téèyàn bá ń lò àǹfààní tó pọ̀ wà bẹ́ẹ̀ kọ́kọ́ sínú ná fi dàbínù kó fi sínú bọ́ọ̀ bá wá rí dàbínù àbí dàbínù ọmọ ọ̀la omi ara mu omi tọ́ọ̀ bá sì mu omi yẹn má mu nínà rò jókòó kó o mu omi o tọba wa ṣe yùn tán ọfẹ kírun ọfẹ ṣe tó ṣe o kọ wa farabalẹ̀ bóyá balẹ̀ wa fẹ́ jẹlẹ́ yìí gbà náà ẹ̀ẹ́n ṣùgbọ́n pé nǹkan kọ́kọ́ fẹ́ wọ inú májọ jẹ́ nǹkan líle tẹ̀lé súnà anábì sallallahu alayhi wa alayhi wa sallam tá anábì kọ wa ẹ̀rì pa anábì yìí ṣe dọ́kítọ̀ ṣùgbọ́n ìmọ̀ tó ju ìmọ̀ dọ́kítọ̀ lọ ó ń bẹ lára anábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo àwọn nǹkan yìí anábì ti kọ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ so ẹ jẹ́ ká gbìyànjú ká dì í mú ẹlòmíì ó ti ra yúgọ̀tì kan pamọ́ ó ti ti wá kan yóò ti yóò ti gbé sẹ́nu nù yóò mọ̀ tó ń fẹ́ fi sínú lá ó lè hara ẹ lè mọ̀ pẹ̀lú àwọn kan yẹn torí pé inú yẹn kò sí nǹkan kan bẹ̀ tí nǹkan mi bá lọ wọ bẹ̀ tí ò bá bá ara yẹn mu lásìkò ó lè lídì sí nǹkan mi ìdúnyẹ tánà bí mi sọ fún wa pé èso dàbí nù kò sí tí ò bọ́ sí la ó ṣe déédéé ara tó o bá wá rí lọ mu omi kò fi kò kò fi kò fi yọnu kò mú láti lè fi sínú eléyìí ni sunna anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam bákan náà nínú sunna anabi sallallahu alayhi wa sallam òun náà ni pé tá a bá fẹ́ sínú ká ṣe bismillah n tá a bá fẹ́ mu ni omi la fẹ́ mu ni dàbínú la fẹ́ jẹ ni o ká ṣe bismillah ká sì má fi ọwọ́ òsì ẹlòmíín bẹ tó ti fẹ́ mu nǹkan ó lè jẹ́ pé bóyá snacks ló mú lọ́wọ́ ọ̀tún yóò fọwọ́ òsì gbé omi lá ọwọ́ ọ̀tún ni mùsùlùmí fi máa ń mu nǹkan ọwọ́ ọ̀tún lèyàn fi máa ń jẹ nǹkan eléyìí àwọn àṣà àwọn èèbó ni ìfún nínú àwọn ìlànà ṣètọ́nù anabi sallallahu alayhi wa sallam anabi lẹ́yìn tí bá ń fọwọ́ òsì jẹun àbí fọwọ́ òsì mu mu anabi ni ẹ má ṣe bẹ́ẹ̀ o torí pé èṣù ni má ṣe bẹ́ẹ̀ èṣù àtàwọn ẹni èṣù náà máa ń fọwọ́ òsì jẹun náà fọwọ́ òsì mu mu so látara àdí eléyìí ẹ jẹ́ ká jìnnà sírò òṣèṣin president America ó rìnrìn àjò ó lọ fíṣítì ní Saudi Arabia ó tọ̀ káàkiri ó dé Saudi náà ṣùgbọ́n nínú ètò Ọlọ́run ṣe é mọ̀ wípé mùsùlùmí nìkan ló lè dé Mọ́kà gẹ́gẹ́ mùsùlùmí nìkan ló lè dé Mọ̀dínà ẹ̀jẹ̀ bá ṣe mùsùlùmí ọ̀ọ́yà parọ́ ni ló lè fi wọ́ bẹ̀ ṣùgbọ́n àyè òun ọba àjẹ president gbogbo ilé ayé tó ọba ṣe mùsùlùmí ò lè débẹ̀ tó bó ṣe tó náà Riyadh náà gbà lálejò sí ní kápítà wọn kò dé kò débẹ̀ wọn wọ́n wá fẹ́ mu tíì bíi kọfí ìṣesí tí wọ́n ti ọwọ́ òsì òun ló fi gbé gbogbo bá ṣe láwọn tó láyò náà ọba amákàwá ọba Saudi wa ní hàn kò fọwọ́ ọ̀tún ó sọ fún pé kò fọwọ́ ọ̀tún gbà náà lọ́wọ́ á fi ọwọ́ ọ̀tún ìntọ́ba Saudi fi sọ fún ni pé àwọn ẹ̀kọ́ tí ò yé òun lọ́kọ̀ yẹn àwọn tẹ́sí fẹ́ mọ́ ọkọ̀ sí láyé nù ọlọ́run ti kẹ́ àwa mùsùlùmí púpọ̀ alẹ́kọ̀ọ́ gbogbo nǹkan wa ló létò ló sì nílànà bó o bá fẹ́ sínú ọwọ́ ọ̀tún ni o fi mú mi ọwọ́ ọ̀tún ni o fi mú dábínú tó fẹ́ fi sínú ọwọ́ ọ̀tún ni kò fi mú ó wá ń bẹ nínú ṣẹṣẹ anabi sallallahu alayhi wa sallam anabi máa ń ṣàdúrà tó bá fẹ́ sínú èyí tó fẹsẹ̀ ńlẹ̀ inú àdúrà tánabi máa ń ṣe òun náà nípa anabi òní zahaba dhamahu wabtalatil uruq wathabatal ajru insha allah anabi máa ń ṣe àdúrà yìí tó bá fẹ́ sínú ó dáa púpọ̀ káwa náà ká gbìyànjú ká mọ̀ bákan náà kò sí láìfi gbìyànjú bá tún ní nǹkan kan téèyàn ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run àsìkò tó bá fẹ́ sínú yẹn gbé síwájú ọlọ́run ẹlòmíì ń bẹ nǹkan kan bẹ tí ń lé ló àǹfààní nínú Ramadan yìí gbogbo àti bá ti fẹ́ sínú sáà máa tẹnu mọ́ ọlọ́run mo fẹ́ kó ṣe nǹkan báyìí fún mi ọlọ́run nǹkan báyìí mo fẹ́ kó ṣe fún mi ọlọ́run mo fẹ́ kó ṣe nǹkan báyìí fún mi pẹ̀lú àníyàn dáadáa pẹ̀lú àníyàn pọ́lọ́hún ó ṣe inṣáàlá ọlọ́run ó àwọn àǹfààní tó ń bẹ nígbà tá a bá fẹ́ sínú rèé ẹ̀yàn ọ̀sán ọlọ́run bákan náà ó ṣe pàtàkì kí a tó parí kútúbà wa lábẹ́ sísinu àbí jíjẹ sàárì òun náà ni ẹni tó ṣe wípé òun lérò wípé bóyá òun ti wọ̀ ìgbà míì máa ń bẹ òjò lè rọ̀ àbí kójò ó sú kójò ọjọ́ ti wá dàbẹ̀ ni pé òun ti wọ̀ bóyá bí aago mẹ́rin àbàbà aago márùn-ún gbogbo ojú ọjọ́ ti dúdú onítọ̀ ń bá lọ ọba lọ sínú ìgbà tí òórùn mọ́ ńgbọ̀ ya ẹ̀sùjò bá kákó lójú lójú sánmọ́ òórùn bá tún yọ àwọn àfáà ní bóòlù onítọ̀hún oṣù sí báyìí ṣé yóò tún àwẹ̀ gbà ni yóò san ẹyọ kan padà ni àbọ́lọ̀ ti bùn ní àwẹ̀ wọn ẹlòmílè mọ̀rọ̀ gbà tá a lè ah, yóò tún wá ṣẹlẹ̀ sí ẹ mọ́jọ yà yín lẹ́nu pé nǹkan kan lèyàn sọ tá a ní rí ọ̀rọ̀ lórí ẹ̀ nínú Islam kò sí kọ́dà èyí tí ò tí ṣẹlẹ̀ àwọn àfọwò ti sọ àbí kó jẹ pé irú ntọ́jọ báwọn ó ti ṣẹlẹ̀ irú eléyìí tá a sọ yìí ó ṣẹlẹ̀ lójú ayé anabi sallallahu alayhi wa sallam ìyàwó asma ọmọ abubakar siddiq kọ́lọ́wọ́n bá kí ó bá yọ́nú sí wọn wọ́n ní àwọn sínú kì í sàwọn nìkan wọ́n pọ̀ lásìkò anabi sallallahu alayhi wa sallam ìgbà tó ti wípé ojú ọjọ́ ẹ̀sùjò ọgbà ọgbà ojú ọjọ́ àwọn bá lọ sínú nígbà táwọn sínú sàdédé ló tún di pé òòrùn bá tún yọ padà ẹni tó gba àdìsí wa ó lóun ò wá mọ̀ ṣé wọ́n padà dá àwẹ̀ ń padà ni àbí wọn ò dá padà mọ́ pé ìyún ni ò padà yéhùn ṣé àmọ̀ pé tètè bójú ẹsẹ̀ náà ló gbà táwọn ẹ̀ bá parí kan tó dá padà àbí wọn ò ní dá padà ẹni tó wá gba àdìsí yẹn oníkọ̀ wá yéhùn ṣé wọ́n padà dá ọjọ́ kan padà ni o àbí wọn ò dá padà ìyẹn ló wá fa ìyapẹ́ ẹnu láàrin àwọn àfa ó ń bẹ́ẹ̀ náà àwọn àfa pàápàá jùlọ àfọwọ́ Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah àwọn ní wọn ò ní dá padà wọ́n nítorí wípé wọ́n ti wojú sánmà wọn ò rọrùn ẹ̀mí wọn sì ti gbà wípé oòrùn ti wọ̀ náà nù oòrùn tó tún padà lọ yọ àwọn kan yọ ni àwọn ti láníyàn pé oòrùn ti wọ̀ pẹ̀lú tí wọ́n rí lójú sánmà wípé sóò tó bá rí bẹ́ẹ̀ wọn ò ní dá àwẹ̀ yẹn padà mọ́ torí pọ́lọ́ náà sọ ní Kùránì nígbà tá à ń bẹ lọ́n pé Rabbana la tu'akhidhna in nasina ọ̀tọ̀ àná pé ìrẹ́ Ọlọ́run má fi bi wá o ní tó bá ṣe wípé a rò pé bó ṣe rí ni tí ò wá rí bẹ́ẹ̀ tí ìsèpá mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run má fi bí wa o ọlọ́run sì sọ pé mo ti gbà bẹ́ẹ̀ mi ò ní fi bí yín gbogbo ohun téèyàn bá ṣèṣì ṣe èèyàn lẹ́sẹ̀ wájú ọlọ́run àbí téèyàn bá gbàgbé tọkàn èèyàn fò èèyàn lẹ́sẹ̀ wájú ọlọ́run so ìyẹn ni ọ̀rọ̀ tí àfọ àwa sheikh islam ibn Taymiya rahimahullah ìyẹn làwọn dúró lé lórí wípé lókùrúgbà tó yẹ pé kì í ṣe pé wọ́n fínú fíndọ̀ fẹ́ sínú lásìkò bójú ọjọ́ yìí rí wọ́n rí pọ̀run ti wọ̀ so látara èyí tí wọ́n ṣeun náà ọlọ́run ti fojú fò fún wọn torí pé ẹni tí yóò mọ̀ọ́mọ̀ tó jẹun lọ́sàn-án àwẹ̀ gan arọ́lọ́run ti fún abẹ́ẹ̀kọ́ so bẹ́ẹ̀ náà lẹni tó rò pé òun ti wọ̀ tá sì wojú sánmọ̀ tí wọn ò róòrùn tí wọ́n wá sínú tó rìn padà tí wọ́n á yọ àpé ọlọ́run ti yọ̀ǹde yìí fún wọn ọ̀rọ̀ àfọ́ àwa sheikh islam ibn taymiya onílé ọlọ́run bá kọ́ bá yọ̀ sí wọn ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tó ní wéètì tó ṣe gbára lé òun lọ́rọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n pọ̀ nínú àwọn àfà olùmẹ̀sìn àwọn jùmùhù bí àwọn imam malik imam abu hanifa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn sọ wípé wọn ò dá padà torí wípé òpin àsìkò táàwẹ̀ parí ojúmọ́ kan parí ìgbà tó òun bá tó wọ̀ ni tá a bá sì wọ àwẹ̀ wọn níjọ́hun oòrùn etí wọ̀ tí wọ́n fi ṣe kíni o tí wọ́n fi sínú pèsè látara àdélé lọ́dọ̀ tàwọn wọn ò dá padà ni so àwọn àfa wọn yà pẹnu lórí ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn olùmẹ̀sìn tí ìyàpọ̀ ẹnu bá ti wà báwọn wọ́n wàá wo èyí tó lè fi wá lọ́kàn balẹ̀ wọ́n wàá sọ tòkúta bá ní a máa fa lọ àní forí ẹ̀sọ́ nìkan ṣùgbọ́n èwo ló lè fi wá lọ́kàn balẹ̀ wọ́n ní àwọn jùmùhóòrù wọ́n ní kéèyàn ó dá padà kọ́kàn ó lè balẹ̀ torí pé tó o bá sọ pé ọlọ́run bùn ọ tó bá dìjọ́ ìjàlè kí àwọn tọ́lọ́ bá lóhùn òbùn yẹn kọ́ tọ́lọ́ bá lóhùn òbùn yẹn bílẹ̀ yẹn fẹ́ sọ tó o bá sì dá padà ọ̀ lẹ́sẹ̀ tọ́lọ́ sì lóhùn bùn ọ tó bá sì dá padà náà alóhùn ní fìyà lórí pé ọ̀dà padà so àwọn jùmúrù ni pé kọ́kàn èèyàn ó lè mọ́ kọ́kàn èèyàn ó lè balẹ̀ ó dáa kéèyàn ṣe kìnìún o kéèyàn ó dá padà ṣùgbọ́n tá a bá rà àfa mi tó bá ní kéèyàn má dá padà ká mọ̀ pé ọ̀rọ̀ àwọn abala kan nínú àwọn àfa náà ni ẹni ẹ dúró lórí ṣùgbọ́n èyí tó lè tọ́gba pẹ̀lú wa alápapọ̀ báyìí wọn ló da ọ̀rọ̀ àwọn jùmọ̀ pé ó dáa kéèyàn ó dá padà irú ẹni tó bá ṣe pòròpòrò ti wọ̀ tó wá rí pé òòrùn ó tún yọ padà ó sì ti sínú òòrùn bá tún yọ padà wọn ló dáa púpọ̀ fẹ́ nìyẹn tí Ramadan bá lọ kó dá ààwẹ̀ náà padà eléyìí gan ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ tí àfàwà Umar ọmọ Khattab tó náà sọ wípé kéèyàn dá padà òun ló lè fi hàn lọ́kàn balẹ̀ torí pé téèyàn bá lọ rò pé ọlọ́run ọba ó fi ọ̀ǹda rẹ̀ fún yàn tó bá lọ dídó gbé làkìyàmà tó bá lọ wọnú fáìlì àwẹ̀ tó gbà tí wọ́n kọ dash síbẹ̀ wọn tọ́lọ́run wá bí ọ pé èyí ṣe tó gbà wẹ́ńjọ́ gbàmọ́ gba àwẹ̀ òun èyí ò ṣe máa sọ mọ́jọ́ bó o fẹ́ gbà padà náà kò ṣe é gbà padà mọ́jọ́ náà ṣèdú yẹn táwọn àbá sọ pé kéèyàn òkú fẹ̀ kan gbà padà kọ́kẹ́yìn ò lè ṣe kíni o kọ́kẹ́yìn ò lè balẹ̀ ṣùgbọ́n ìta fẹ́ jẹ́ oyé wa ń bẹ̀ náà ni wípé ẹjẹ́ á máa máa mà dájú pé oòrùn ti wọ̀ kó tó di pé á mọ̀ sínú abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run kí wọ́n ṣe fún alágbèyẹ ọ̀rọ̀ rẹ̀ eléyìí jẹ́ àkọ́kọ́ nípa ìpele àwọn àlàyé tá a fẹ́ máa ṣe fún wa nípa àwọn ìdájọ́ tọrọ máa wẹ̀ torí kìí ṣe gbogbo ẹni tí ń gbà àwẹ̀ náà ló mọ̀ dájú tọrọ máa wẹ̀ ṣùgbọ́n àwọn kankan ń bẹ tó yẹ kó yé wa nínú oṣù Ramadan tí àwẹ̀ wa tí ládàá rẹ̀ ó fi lè pé tí ò ní jẹ́ pé àwọn ìṣesí kan tá à ń ṣe yóò máa dín ládàá àwẹ̀ wa yóò máa dínkù eléyìí nìkan tí a fi inú oṣù Ramadan kútúbà inú Ramadan yìí tá a fi sọrí pẹ̀lú ògbó ọlọ́run tó bá tún di júmọ̀ tí ń bọ̀ ọlọ́run kó sọ wa kò látàrí dáadáa àwọn ìdájọ́ tó tún rọ̀ máa wẹ̀ òun náà ni tá a tún máa gbé yẹ̀wò ibadallah ẹ̀yin ẹrú sàn ọlọ́run udhkurullaha yadhkurukum ẹ̀já máa rántí ọlọ́run níbi gbogbo ọlọ́run máa rántí wa o washkuruhu wala ni'amihi yazidukum ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra tí ọlọ́run ọba ń ṣe fún wa ọlọ́run máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbaru ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run máa tẹ́nìkọ̀ọ̀kan